Derek Derek kò ti kó bá mi eh, bọ́dẹ̀ ti dúró síta ìwọ náà ni mò ń try láti pè. come on what is that. ṣíkẹ́ one ń now. náà. Oh, and so no so oh, mọ̀ pé I kálẹ̀ máa ń dọ̀ ọ́ bò ni dúró for how long You mo fẹ́ fi be a pamọ́ torí one. Eh, so nísìn mo ní láti máa pa gúlọ́gúlọ́gúlọ́ tí máa fẹ́ rí ẹ because of ṣé kẹ́ ọ̀hún. ìṣòrí eyín eléyìí tá à ń sọ yìí èmi ò tó ká èmi ò tó ká dẹ́rì nǹkan tó bá yẹ kéèyàn fi pamọ́ èèyàn máa fi ń pamọ́ ni òun ló máa fi ń níyì. ọmọ ọmọ ọmọ bò èmi dẹ̀ tó ká package ẹ̀ freak oh, mi. Derek, what are you doing here? Who do you think you are? Kí ni problem ẹ? O ò bá mi sọ̀rọ̀ mò ń wọ̀rẹ́ mi wá. Kí ni ìtumọ̀ gbogbo yẹn? Ó fẹ́ máa ṣe the guys nice lójú Sunbọ́ àbí? o oh, o fẹ́ no no no no no o fẹ́ kó rò pé mi ni àṣejù mi pọ̀ nìyà. Ah, eh? ẹ ìjọba ò ló ṣe rí má jẹ́ kí n rí ẹ́ ń bíbá ìmọ̀ láyé ẹ̀ má ever wọnú compound yìí mọ́ ṣó ti gbọ́ I don't ever want to see you anywhere close to Sumbo again and take yourself out of this place right now. All right. I'll do as you commanded. Yes. Angel, Jeka Lawitana. Sorry? My love, step in, please. No, no. Oh! wọ́n ti gbá mi súnbọ̀ kí ni mo gbọ́ yẹn ta ni angel ta ni baby ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi sí i ni ṣé. sorry excuse me. oh for real súnbọ̀.